àbẹ kó lé ìmánì kan wọn ní ìmánì kan ilé ìlúpa tó jẹ́ pé o tún àyè ó ṣe pàtàkì káàkà ká ṣe òun lérí ẹ̀ ká sì gbìyànjú láti lò ó bá àǹfààní ẹnìkọ̀ọ̀kan wa lórí ìmánì wa nàìjíríà Igwe tíra yìí gẹ́gẹ́ bí àkọ́kọ́ ọjọ́ ta fọ́múlé ìtumọ̀ àkórí tíra yìí gànjà orúkọ rẹ̀ agbọ́dọ̀ kọ́kọ́ gbígbéyàwó lálẹ́ lẹ́yìn àfọwà Muhammad sọ́ọ̀lì alìnàjì tí wọ́n kọ tíra agbọ́dọ̀ mọ̀ díẹ̀ nípa wọn wọ́n sì ń bẹ láyé. abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kọ́ lọ́wọ́n bá kó máa bá a kíyèsí wọn kọ́ lọ́wọ́n jẹ́ kí wọ́n tún ṣe wúmà láǹfààní ó pọ̀ níbi báyìí lọ àwọn èyí tí wọ́n ti ṣe ọlọ́run kó bá a fi sínú òbíṣẹ́ àlàhásánà tí wọ́n ọ̀kan náà ní ìta àgbẹ̀ gbéyàwó bá a fi ń gbéyàwó sí àwọn ò ní máa ń táwọn ṣe ń bí ládàá ó sì máa lọ bá wọn olóbi pé ẹni tó bá jẹ́ onímọ̀ tọ́lọ́wọ́n bá ṣe mẹ́wàá ọ̀hún fún un láti máa fọ́n ìmọ̀ náà ká ìmọ̀ kọ́ máa kọ́yàn ìmọ̀ kó ṣe wá sí ìmọ̀ kọ́kọ́ tíra orí ńlá lọ́wọ́n ti fún bọ̀rọ̀ àpá lọ torípòrò àwọn àpá bẹ́ẹ̀ erépa wọn kò ní tán láyà ládàá wọn láyà kọ̀tù kò sì ní dúró bọ́lọ́n bá ṣe tán tó bá tún wá fẹ́ ṣàánú ẹrú ẹ̀ ọlọ́run àwọn apá gbogbo ẹ̀ papọ̀ fún apá ọlọ́run ó sì ní wọ̀rùn fún un láti máa kọ́ yàn lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣe rọrùn fún láti máa ṣe wáàsí láti máa ṣe dáhàwà ọlọ́run tún ṣe rọrùn fún láti tún máa kọ́ tíra gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ó pàápọ̀ fẹ́ nìkan abẹ́lẹ́ wọn bá mi tó bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ sí rọrùn fẹ́ nìkan. àkórí tíra yìí gbólóhùn mẹ́ta olówó àmbẹ̀ ìdọ́ ìrọ̀tù dọ́ àgbẹ̀ al-iman lẹ́yìn ẹ̀ wọ́n wá tún fi àwọn nǹkan tí wọ́n gbé yẹ̀wò nínú àkórí yìí gangan mẹ́ta náà ni al-asbab al-mazahir al pé tá a bá wo àkọlé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mẹ́fà kẹ́lìmà mẹ́fà kẹ́lìmà tó. ظاهر ظاهرة ضعف الإيمان الأسباب المظاهر العلاج àkọ́kọ́ nínú èdè lárúbáwá tí wọ́n bá ní zọ́hírọ̀ zọ́hírọ̀ ní tó túmọ̀ sí pẹ̀lú ìtòbàmù nínú èdè wa ó náà ni àwọn nǹkan tó mísúlò àlẹ́ àmà hmm, àmì ìdí yóò fi dá nǹkan mọ̀ zọ́hírọ̀ nìyẹn zọ́hírọ̀ tó dọ́àbìlì ìmọ̀ ìṣesí àṣà àbí nǹkan tó tí ó jẹ́ àmọ̀ wípé ìmọ̀ nìlẹ̀ zọ́ọ̀rọ̀ ọ̀kan ni alkasal zọ́ọ̀rọ̀tù zọ́ọ̀rọ̀ kan ni alkasal kéèyàn ojóró zọ́ọ̀rọ̀ kan ni zọ́ọ̀rọ̀ ọ̀kan ni gbà gbàkúlá àti kí a fi hàn. zọ́hírọ̀ ó máa ń túmọ̀ sí ìṣesí ó lè túmọ̀ sí ìṣesí zọ́hírọ̀ tó dọ́áfì ìmánì ìṣesí àmì àṣà lílẹ̀ ìgbàgbọ́ dọ́à òun náà ni pé nǹkan ó lẹ̀ àdọ́à kí nǹkan ó má ní agbára bó ti tọ́ àti bó ṣe yẹ tí dọ́àfù bá ń bẹ pẹ̀lú nǹkan láyọ̀ orí tá a máa dọ̀ àlè èèyàn lè gbára lé nǹkan tó wà dọ̀ àyè. النبي صلى الله عليه وآله وسلم anabi ni alimuminu kọ̀wé kọ́yìrò wà abu ilàlá nínú alimuminu dọ̀ọ̀yì ẹni tí ó jẹ́ mùmìnì tí ìmáàni rẹ̀ tó wà kọ̀wé kọ́yìrò olóore wà abu ilàlá ọlọ́run sì nífẹ̀ẹ́ sí púpọ̀ ju alimuminu abdọ̀ọ̀yì ẹni tó jẹ́ mùmìnì tó jọ lẹ̀ àbí mùmìnì tí ìmáàni rẹ̀ lẹ̀ ìròyìn iman pẹ̀lú bọ́ọ̀p anabi sallallahu alayhi wa alihi wa sallam ó pín imani oríṣiríṣi ìpele imani mi ń bẹ èyí tó lágbára imani mi sì ń bẹ tó tún lẹ jù tó lẹ èmi ìtún bẹ tó tún lẹ jù nínú àwọn èyí tó lẹ anabi sallallahu alayhi wa bàtànàbí ń sọ̀rọ̀ nípa al-munkarat iṣẹ́ ọlọ́run ní ma ra'a minkum munkaran falyughayyirhu biyadihi wa in lam yastati' fabilisanihi wa in lam yastati' fabiqalbihi wa dhalika ad'afu al-iman. ìpele tẹ́lẹ̀ kẹta yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ní òun ló tún lẹ káròyìn ìmánì pẹ̀lú dọ́àbù ààrẹ́rì rẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam tó lè jẹ́ kó yíwa wípé al-iman kama arrafahu ahlu sunna wal jama'a gẹ́gẹ́ bí àwọn àfa ahlu sunna bí wọ́n ṣe júwe tán ní iman ìjúwe wọn òun nìkan náà ló péye òun ló bá mọ́lẹ̀ wípé al-iman i'tiqad wa qawl wa fi'l al-iman ma aqarrahu al-qalb wa nataqa bihi al-lisan وعمل به الجوارح والإيمان يزيد بالطاعة وينقص بالمعصية هذا هو التعريف الصحيح أصح التعريف إذا كنت إيمان òun náà ni nǹkan tá a gbàgbọ́ nínú ẹ̀mí tó rẹ́sẹ̀ walẹ̀ nínú àdìsọ́kàn wà á gba nǹkan yẹn lẹ́nu wà náà pọkàn bí ilésà tá a sì sọ jáde lórí ahọ́n wà á nílẹ̀ bí eléjọ́wà rẹ̀ bákan náà oríkèéríkèé ara wa ó lè fi nǹkan yẹn ṣiṣẹ́ kù bí pọ̀ á ìmánì máa ń lékún bí a bá ṣe ń tẹ̀lé tọ́lọ́ bí a bá ṣe ń ṣiṣẹ́ tọ́lọ́ wọ̀yánkoso bil ma'asiya ìmánì a sì máa dínkù bíyàn bá ti jẹ́ ẹni tó ń ṣe kíni o ní apá aṣọ ọlọ́run subhanahu wa ta'ala eléyìí jẹ́ kó yé wa wípé bíyàn bá lòun ní ìmánì ìmánì yẹn in tó dìsẹ́mìíhùn ó gbúdọ̀ lápa nínú ọ̀rọ̀ tó sọjá rẹ̀ lápòjúwe ẹnìkan ní òun gbọ́ ọlọ́run ọba gbọ́ ọba alágbára ni. nwaa nsọrọ ń sọ̀rọ̀ níbẹ̀ ni mi ń sọ ọ̀rọ̀ òdì sọ́lọ̀ wọ́n á gbà bí nínú báyà mi mo mà nígbàgbọ́ ní ọlọ àlè yóò kú balẹ̀ mi ní wàhálà àkídà tí a lè súnà gbàgbọ́ yẹn ó gbúdọ̀ ṣe pẹ̀lú nǹkan tó ń lẹ́nu ìdí nìyẹn tó mọ́ni ájú sùfì èyí tí máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ṣẹṣẹ àwọn sùfì kọ̀dìríyà ni tìjàníyà ni tí wọ́n ní ní táwọn ń sọ elimuli bàtì ni ọ̀rọ̀ ẹlẹ́mìí lè sọ pé ọlọ́run wò tó bá kọjá ìrà báwí tó bá sì gbà mí òun nígbàgbọ́ nínú ọlọ́run èyí tó ń sọ lórí ahọ́n yẹn kò lè yé yín ni kò sẹ́ni tó nígbàgbọ́ tọ́lọ́run nínú ọlọ́run tóun nínú ẹ̀mí wọn. àlejò kò bá lómi ní wàhálà kọ́wé à nígbà dókítà wáyé pé ọba nígbàgbọ́ nínú ọlọ́run ní tó ń sọ jáde yẹn ó ti tako ní tó wà nínú gbáyà rẹ̀ olóòmù jẹ́ pé arákùnrin kan ó ní ana Allah òun lọ́lọ́n wọ́n sì gbà mú ní àsìkò kàlífà kan nínú àwọn kòlàfà ọ̀làkà sí ó ní ẹ̀dù wọ́n dù orúkọ arákùnrin náà ní ibùnú àrọ́bí àdìmàṣíkì ẹ̀dù gbọ́dọ̀ ẹ̀ máa dù onígbàgbọ́ ní ọlọ́run ọlọ́run máa sọ yẹn tó bá tó tó wà ntọ́ sọ àfikún bí zọ́ọ̀hì àádájọ́ pẹ̀lú tó clear ní tó jáde lẹ́nu ẹ̀ tí èsì kórè ẹ̀ yí kò láàfin bọ́ọ̀lù so ìdí ìdó fi jẹ́ pé ìdánkò ní iman ó gbúdọ̀ rinlẹ̀ nínú ẹ̀mí wa ní tó rinlẹ̀ nínú ẹ̀mí wa náà ó gbúdọ̀ dọ́gba pẹ̀lú nǹkan tá a sọ jáde lórí ahọ́n o lè sọ pé onígbàgbọ́ nínú ọlọ́run ó lè pọ̀ ọ̀rọ̀ tó wà máa sọ ọ̀rọ̀ tó lòdì sọ́lọ́ ni ẹ̀ túmọ̀ sí pé kò tí ì sí máa nìyẹn náà bákan náà èèyàn lè nígbàgbọ́ nínú ọlọ́run kó ń lẹ̀nu báyìí mu téèyàn ó sì máa sọ jáde lórí ahọ́n ṣùgbọ́n kì ṣe sí èèyàn kó lòdì sí tọ́lọ́ kò tí sí máa nìyẹn náà ẹni tí ń sọ pé bá ń ṣe ń wò òun yo òun ní mánì ẹni kún òye kan ìmánì òun gan ju ti àwọn tí ń kírun lọ bẹ́ẹ̀ ṣe ń wò wí o òun lè má máa borí o òun lè má máa múra bí obìnrin mùsùlùmí o ṣùgbọ́n ní ìmánì bí àwọn tí ń múra bọ́lá ti pa àwọn aṣọ lọ ọ̀rọ̀ rẹ̀ yẹn ò lè wọlé tó kọ́ tẹ́kọ̀ ọba ní ìmánì ni kò gbúdọ̀ iṣẹ́ gbúdọ̀ tẹ̀lé ṣèjú ìdóbi jẹ́ kí gbogbo ààyè nínú Al-Qur'an tọ́lọ́n bá ti ń pè wá pẹ̀lú ìmánì iṣẹ́ ẹni máa tẹ̀lé ya a'udhu billahi minash shaitonir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam as-sawm 'amalun alaysa kadhalik ya ayyuhal ladhina amanu idha nudiya يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله اتقوا الله إن الله سميع عليم وهكذا ó sì lọ nìyẹn bọ́lọ̀n bá ti pa wá lá tó bá ti pè wá pẹ̀lú yímẹ́n tó sì òyìn wá pẹ̀lú yímẹ́n iṣẹ́ ló máa ń tẹ̀lé so eléyìí ló jẹ́ káyé a lè fọkàn balẹ̀ wípé definition àwọn àfa alùsùnà ọ̀jẹ̀má lórí táǹkù ní imán òun náà ló lálàáfíà jù al-imán i'tiqadun wa qawlun wa fi'lun kàmẹ́tẹ̀ táyà olópapọ̀ sí táǹkù ní kíni o táǹkù ní imán. al-imán kìí ṣe nǹkan ẹyọ ló ń jẹ́ wọ́n kìí ṣe nǹkan kan ló ń jẹ́ iman débi wípé tí nǹkan yẹn bá ti bàjẹ́ iman ti bàjẹ́ nìyẹn náà in tó pọ̀ ló sarajọ náà ń pè ní kíni o náà ń pè ní iman àwọn nǹkan tó wá pọ̀ tó sarajọ yìí ó kó sábẹ́ orígun mẹ́tẹ̀ẹ̀ta náà ó kó sábẹ́ ìtìkọ́d ó kó sábẹ́ kọ́ọ̀lù ó sì kó sábẹ́ tẹ̀ẹ̀rì. anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni al-iman bid'un wa sittuna shu'ba anabi sallallahu alayhi wa sallam ó ní dápò ní iman ó lé ní ọgọ́ta àwọn nǹkan kọ̀ọ̀kan sarajọ tó fọ́ọ̀mù imani àlẹ́ ha قالوا لا إله إلا الله وأن محمدا رسول الله èyí tó ga jù ní ìpele ìmáni òun náà ni gbólóhùn la ilaha illallah wa anna muhammadan rasulullah gbólóhùn yìí kéèyàn ó wí i'tiqadan wa qawlan wa fi'lan ẹ máa gbé lórí mẹ́tẹ̀ẹ̀ta náà òun ló ga jù nínú ìpele al-iman lóbi jẹ́ wípé ẹni tó bá ti fèèlì nínú kalimatu tawhid dáhàbá ìmánu ìmánu ẹ̀ ti lọ nìyẹn yóò sì ní kẹfẹ́ yìí wọn ló jẹ́ pé àlá wọn ló ga jù wọ́n àdínà á ìmá ọ̀tún ádá alùpàrí èyí tó tún wálẹ̀ nínú ìpele ìmánu ọ̀kan ni kẹ́yìn ó rí nǹkan tó lè ṣe ṣùtá jàǹbá fọmọlà kejì lójú ọ̀nà kẹ́yìn ó mú kúrò mbẹ̀ nínú ìmáì náà lọ́wọ́ wal haya'u shu'batun min al-iman anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi ní kẹ́rin kẹ́yìn wá ní tìjú kẹ́yìn ò ní o kẹ́yìn ò ní kí náà ń pè ní tìjú khuluqun ìwà kan ni tí máa yẹ́dùfàrò sọ̀híbàbú ó máa ń ti ẹni tó bá níwà yẹn lọ́gbọ̀ngbọ̀n láti lọ ṣe kí ni o láti lọ máa ṣe dáadáa ó sì máa ń kọ̀ fún láti yàgò fún nǹkan tí ní àbájọ tó àìmọye nǹkan mí ń bẹ tẹ́kù ìtìjú gan ò ní jẹ́ òṣè ìgbà àti gbọ́n kò pọ́n mi lé ṣùgbọ́n tó mẹ́nìyàn bá ti ní tìjú má kò sí nǹkan tí ó lè ṣe tó ló jẹ́ wípé èèyàn ò ní tìjú gan nínú ìmán nínú ìmán nìlọ wa ẹni tó máa gbàgbọ́ yé léyìí kò ní máa sọ ọ̀rọ̀ kan táwọn èèyàn máa ń sọ ẹlòmíràn mẹ ẹ̀ẹ́dínní kan sí kádàrún kan sí ní ìmán nì náà nínú ìmán ìrọ̀kọ́dọ̀ yẹn yìí ẹlòmíràn ìwé oníṣẹ́ kí kádàrún kan sí ní ìmán nì náà takùn náà nínú ìmán nì ẹni tó bá ń sọ̀rọ̀ gbólóńgbà yẹn ìyẹn ṣàfihàn ìmọ̀kan yìí akálàṣe ò lè sọ wípé gbogbo tí ń jẹ́ ìmánì o gbogbo ẹ̀ irùngbọ̀n ni ò lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dídárùngbọ̀n síhùn náà mínal ìmán torí pé nǹkan kan ló gbàgbọ́ tó o fi ṣe kíni o tó o fi filẹ̀ i'tiqadan wa qawlan wa fi'lan oní i'tiqad pànàbí ò parọ́ ipò òjìṣẹ́ ọlọ́run ọba ni ló fi sọ fún ọ pé wa'ful luha ẹ̀dárùngbọ̀n yìí sí ìtìkọ́ọ̀lù tó onísànàbì ló fi gbà dẹ́gbẹ́ ni tó kà kún ní òní kọ̀rọ̀ rẹ̀ kan sahih kọ́ọ̀lù ìwọ náà lè sọ ewu lẹ dáhùn pé ànábì ní ká dáhùn pé ó sọ jáde wà fẹ́ẹ́ ó sì ṣe kí ni o àárí tó dá sí ebó kìí ṣe gbogbo ẹni tí ń sọ náà ni ló fi lẹ̀ àlàyé ò fi yé so tẹ́nì kan bá ń sọ fún ẹ wọn a sì máa ṣé ìrùbọ̀ wà ní ìmánì sọ fún pé náà ó ní ìmánì ni minal ìmánì torí pé kìí ṣe nǹkan ẹyọ kan náà ló ló ń jẹ́ yìí nǹkan ẹyọ kan kókóso kọ́ ní jẹ́ yìí mọ́ àwọn nǹkan tó pọ̀ náà ló sára jọ ṣùgbọ́n ẹ̀ jẹ́ kí ni o ṣùgbọ́n ẹ̀ fi ń jẹ́ yìí mọ́ kéèyàn orí nǹkan tó lè ṣe yàn ní ṣùgbọ́n lójú ọ̀nà kéèyàn mú kúrò bẹ́ẹ̀ mínú ìmán nínú ìmán olófà tó fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ààyè a máa wọn bánàbí iman àwọn nǹkan tó pọ̀ ló máa ń papọ̀ sí ìyàn lára táàfin máa sọ pé ẹni ìṣèkìlẹ o kò ní iman anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni wàllahi la yu'min wàllahi la yu'min wàllahi la yu'min qila ya rasulallah man ya rasulallah anabi ni mo fọlọ́n bura ẹni náà iman rẹ̀ kí pé bá a ti tún ní àdójọ ah, pé kò ní ìmánì rárá ìmánì rẹ̀ ò tí ì yẹ kí ni o torí pé tí ò sí lára rẹ̀ yìí ṣòro bá tó ń mí náà ìmánì ni ẹyọkà tí ò wá sí ń bẹ̀ yẹn kò túmọ̀ sí pé kò sí mi àrẹ́bí ni láàyè mi onítọ̀ ìmánì rẹ̀ ò tí pé àwọn tàbí ní kúta alẹ́ náà àrẹ́bí ni mẹ́lẹ̀mí yá mẹ́lẹ̀ járuhu ikọ̀ ẹni tó bá ti pa àwọn aládùúgbò rẹ̀ wọn ò fọkàn balẹ̀ lórí àbúrò ọ̀wẹ́ bọ́bá lòun ní ìmáànì ìmáànì rẹ̀ yẹn ó mẹ́hẹ̀ láàyè mi anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir fal yukrim ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ tó pé nínú ọlọ́run àtijọ́ kan yìí ẹ̀rí pé àtànà bí ń sọ̀rọ̀ iman kí ló fi tẹ̀lé al'amal falyukrim bọ̀lá so yẹ́ tó pé ìkìrámù dọ̀ẹ́ ṣùgbàtú nílẹ̀ iman kẹrẹ nìkan kó máa pàlẹ̀ jòlé nínú àmì iman èyí ò ní kakọ́ ní iman o ṣùgbọ́n ó ṣòwò wípé ṣùgbàtú nílẹ̀ iman ó wà lára ẹnìyàn mùsùlùmí tó bá bẹ̀rù ọlọ́run tó sì mọ nǹkan tí ìmáàlì ó kó sínú tó bá lálejò yóò ṣàlejò dáadáa yóò ṣe dáadáa pẹ̀lú àníyàn pé òun ṣe ń torí tọ́lọ́ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ ó fẹ́ ṣàlejò ìyàwó rẹ̀ gan ní tó lálejò ń ṣe ẹ̀sùn jẹ́ wà ní kùtù dáadáa ṣàlejò tó fẹ́ gàrí àwọn ọmọ ọ̀la tí a lè rí bẹ́ẹ̀lì tí wọ́n sọ àwọn mọ́tò tọ́sí bẹ́ẹ̀lì ọ̀rọ̀ sí kí wá ní wọ́n lè fi pàtó sí ìdàkà nílé wọ́n lè bá a bomi fún wọn omi tá a fẹ́ omi yẹ afẹ́ lò láàárọ̀ làásù kò lè kò lè tó kù fún yàn gbogbo ọ̀nà látàtí lé àlejò yẹn lọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ a ní sọ pé kò ní ìmánì a sọ pé ìmánì rẹ̀ ò ti kí ni ò kò ti pè é ṣùgbọ́n tí ìmánì ẹ̀ bá pé ó yẹ kó lè mà pé ìkìrámù bẹ́ẹ̀ شعبات من الإيمان كل ما به بقى النبي صلى الله عليه وآله وسلم أن ابن من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت هذا يدل على القول لذلك نقول الإيمان اعتقاد وقول وفعل أنا ابن من كان يؤمن بالله واليوم الآخر gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó pé àtijọ́ gbìndé àlùkìyàmà fẹ̀lẹ̀yà kò lọ ọ̀yọ̀ kó nítọ̀ wọ́n máa sọ ọ̀rọ̀ dáadáa nítorí pé eh, sísọ alkaolu hasan ọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n tún ìmọ̀ àyẹn gbogbo ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàṣà ní sáà máa ń sọ bẹ́ẹ̀ ṣe rí wọn ọyàn náfìlà jù. هذا يدل على نقصان النقصان في إيمانه àléébù ń bẹ níbi ìmánì rẹ̀ yẹn àléébù ń bẹ níbi kíni o ń bẹ níbi ìmánì rẹ̀ yẹn irúgbẹ́ni tó bá nígbàgbọ́ tó pé yóò máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu tí ó bá sì mọ̀ wípé kàtó òun ó fi sọ̀rọ̀ tí ọ̀dà àwọn èèyàn sùn yóò dákẹ́ so ìyẹn káwọ́lù nìyẹn wọ́n wá ṣe ìrúbà tó mìíràn ìdí náà bákan náà anábì sallallahu alayhi wa alihi wa sallam anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'zi jara gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ ní ọlọ́ àjọ kẹ́yìn kó má kó nira bá aládùúgbò rẹ̀ kó má kó nira bá alábàgbé rẹ̀. Hmm? ìmọ̀ ṣe dáadáa sálábàgbé èèyàn nínú àmì pé èèyàn nígbàgbọ́ nínú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́wà. àti oríṣiríṣi àwọn àpẹẹrẹ mi anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni man kana billahi wal yawmil akhir. Hmm? nam fal yẹsẹl rọhìmà gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ tó pé nínú ọlọ́run àdúgbò kẹ́yìn kó máa da okùn ẹbí pọ̀ kó máa dòkun ẹbí kó máa dòkun ẹbí pọ̀. وقوله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه máa yọ̀ ní kó iná sí i ajẹ́ pé nínú imán náà ni dáadáa tó ń fẹ́ fúnra rẹ̀ kò fẹ́ fún ọmọlàkejì nínú àmì pé yẹn ní imán lànà sọlá sọlá mi pé àdìmẹ́hà ìmọ̀ ọ̀pọ̀tò adá nítorí ẹ̀gún sùtá tó mú kó lójú ọ̀nà yẹn sí bọ́ọ̀ fẹ́ kó ṣe wọ náà abẹ́kọ̀ sọ̀rọ̀ dẹ̀fẹ́ kó tún ṣe ẹlòmíì náà ló fi mú kúrò bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ wípé ìṣesí yẹn mínà ìmọ̀ nínú imán àwọn amthila àpèjúwe pọ̀ nínú alùpùpù kọ̀ọ̀ánìyà wal hadithiyya tó ń túmọ̀ sí wípé nǹkan ń pè ní imán kì í ṣe nǹkan kan ṣoṣo báyìí ní jẹ́ bẹ́ẹ̀ débi wípé tí nǹkan bá bọ́ọ̀lù tó sì kúrò bẹ́ẹ̀ ìyẹn ti di kèfèrí nù láà ntí yóò sọ yẹn di kèfèrí òun náà ni àálà mọ́tàbà al-iman tíyẹn bá ti wọ́ tó bá ti láàyè òun náà ní kẹlmà kẹlmà tó tawhid la ilaha illallah ìyẹn gangan tíyẹn bá ti lè ní ààyè eh, iman ó ti wó nìyẹn gbogbo ẹ̀ torí pé àkọ́kọ́ yẹn ó ní gbogbo yìí àwọn ṣọ́ábù iman ò ní wọ́n rọ̀gbọ̀kún lé lórí ẹ́ eh? shu'abul iman ta'tamidu ala shu'batil ula àlàá qawlu la ilaha illallah sọlọ́bi jẹ́ wípé tẹ́nìkan bá ní òun ní ìmánì tí ń lọ ń forí kalẹ̀ fóṣà ṣùgbọ́n gbogbo títí àdúgbò òun ló ń tún ṣe bọ́bá rí sùtá kan tó lè ṣèyàn yóò mú kúrò mẹ́rin tálejò kan bá ń bọ̀ ọ̀dọ̀ rẹ̀ lálejò wọn ò dé sí yóò tọ́jú àlejò olùjọ ọ̀sẹ̀ kan yóò máa tọ́jú ẹ̀ ìntí bá ń fẹ́ fúnra rẹ̀ yóò máa fẹ́ fún malakeji ṣùgbọ́n gbàtà wa wo ṣọ́ọ̀bà alákọ̀ọ́kọ́ àyè wípé kẹ́límọ́tò tawhid yẹn ó ti fẹ́ẹ̀lì mbẹ́ yẹ́sì tó lè sọ́nà wọn forí kalẹ̀ fóòsà yọkọ́ dèmọ̀lẹ̀ kùrùbáàtì ilẹ̀ àsùnà ó ń ṣe pèsè fáwọn ọ̀sà àwọn àlùjẹ̀nu ṣẹ̀yà ọtí ni wọ̀lẹ́jì gbé ìsúnta mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alìyọ̀tàbẹ̀rù alìyọ̀tàbẹ̀rù dàkíyàtú ṣọ́àb owó dáadáa ti ń ṣe sóní tuma so ìdí nìyí tó fi jẹ́ wípé kọ́ọ̀lù la ilaha illallah tànàbísọ̀ ọ̀sálà ló pé àláà èyí tó ga nìyẹn tí ìyẹn bá ti lè ní ààyè gbogbo àwọn yòókù àwọn náà ti wó nìyẹn ẹnìyẹn jáde kúrò ní ìmánì kan yẹn ìmánì yẹn ò sí mọ́ ṣùgbọ́n tí qawlu la ilaha illallah tó bá dúró tọ́ ka shu'batin min ash-shu'ab ṣùgbọ́n àwọn baqiyatu shu'ab wọ́n láàyè a sọ wípé ìmánì rẹ̀ ó dínkù ní àníjọpọ̀ títán fàmẹ́tàlẹ́ أنا bẹ amẹ́nẹ́ bi لا إله إلا الله wa anna رسول الله walakinnahu la yukrimu dayfa gbogbo èèyàn lọ́mọ pé kì í má lè tó lé alẹ́ ìrìtàbàrù kàfíra ìjágun ní kébèrè balẹ̀ ìrìtàbàrù náà kí sọ ìmán a lọ pé ìmán rẹ̀ kò pé arí ẹnìkan láyọ̀ sínú ìlàjà rí kìí ṣe dáadáa sí àwọn alábàágbé rẹ̀ wàlàkínàwó àmàna bi qawli la ilaha illallah wa amila bi muqtada hal yu'tabaru kafiran bal yu'tabaru naqisal iman àní ìgbàpẹ́ nìyẹn lókè á gbà pé ìmánì rẹ̀ ò tí ì pé náà tààrẹ nìkan tó nígbàgbọ́ nínú qawli la ilaha illallah làákínnahu bàdí làákínnahu bàdí mutafahish ẹni tí ń sọ ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ tí ò dáa àlè ìrìtàgbàlù káfíńrà náà láyọ̀ jábọ̀ káfíà nítorí pé gbogbo àwọn nǹkan tí ń ṣe yẹn máa síyà ni máa síyà ò ní gbogbo àwọn nǹkan yẹn abẹ́ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ni wà fi àkìdátìna àkìdátì ahli sunna wal jamaa al-ma'siya la tukhriju sahibahu min al-millah ẹ̀ṣẹ̀ kò tí ì gbé ẹni tó bá ń ṣẹ̀ṣẹ̀ kò gbé jáde kúrò nínú kí ni o kúrò ní Islam pèlè bá nàbí sallallahu alayhi wa sallam anábì ní la yazni mu'minun hina yazni wa huwa mu'minun anábì ní onízìnà nígbà tó bá ń ṣe zìnà yẹn lọ́wọ́lọ́wọ́ kò lè jẹ́ mùmínì àwọn afá padà túmọ̀ rẹ̀ náà pé kò lè jẹ́ mùmíní yẹn ìtumọ̀ ní pé kò lè jẹ́ mùmíní tí ìmánì ẹ̀ pé ìyẹn ò túmọ̀ sí pé ó ti di kèfèrí tó kó tá a bá lọ túmọ̀ rẹ̀ wípé ìmánì kò lè sí ìmánì rárẹ̀ ajẹ́gbẹ́ tó bá kú gbà yẹn láàánú sọ́lé alẹ́ alẹ́ kí wàlá yẹsìrìkù mọ́mínú ẹ̀yìn náà yẹsìrìkù wọ́wọ́ mọ́mínú arábìnrin mọ́mínú kan ò ní máa jalè nígbà tó bá ń jalè lọ́wọ́ yẹn kó wá jẹ́ mùmìnì ìmánà kò ní í jẹ́ mùmìnì tí ìmánì ẹ̀ ṣe kí ni o tí ìmánì ẹ̀ pé nígbà yẹn wàlákì ìdá tábà rúdà ilé tọ́ba túbà wọ́n bá tán níbi nǹkan yẹn. ṣùgbọ́n wa amma al-kufr aw al ìkọlù la ilaha illallah ìdá fásádà ìkọlù yẹn bá ti bàjẹ́ ẹni ẹ ti jáde kharaja anil millah minal millah ẹni ẹ jáde kó ní islam tó ọ̀rọ̀ tawba kọ́má yọ ọ́ tún padà sínú islam àǹjẹ̀dì ní jẹ̀bi ní tuntun wàlídàálì àwọn ilé ìtàn ti síwájú yìí kò ní dábẹ́ fi ṣàlàyé bí ìta ṣe wípé ọ̀rọ̀ tí mọ́kìfù ahli sunna wal jamaa lórí nǹkan tá à ń pè ní al-iman òun ló wà áṣílámù wà aswab òun ló lálàáfíà jù wà aswab òun ló sì kọ̀rẹ́tì jù òun kọ̀rẹ́tì jù. sọ wàlé dáadéka ìdí ìdájọ́ sọ wípé al-iman yazidu bit-ta'a ìmánì máa ń lékún pẹ̀lú kíni o pẹ̀lú o máa tẹ̀lé àṣẹ ọlọ́run bàtọ́lọ́n sọ náà Al-Qur'an Al-Karim ọdún lẹ́mí tó ń rọ̀jò ọlọ́run bá ní alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatu zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun zadatuhum imanan tilawatul Qur'an zadatuhum imanan tilawatul Qur'an ma'asiya aw ta'a lidhalika qalu al-iman yazidu bit-ta'a wa dalil wa idha tuliyat alayhim ayatu zadatuhum imana tilawatul qur'ani ta'a wa hiya allati zadatuhum imana idan al-iman yazidu bit-ta'a هذا دليل ṣùgbọ́n lọ́dọ̀ àwọn khawarij mu'tazila àwọn gbọ́ wípé iman bọ́ bá ti wà náà nìjẹ́ máa wá kì í lékún kì í sì dínkù èyí táwọn ń pè ládínkù yẹn lọ́dọ̀ tí wọn ó ti di kékeré náà yẹn bọ́ bá jẹ́ mùmí ni bọ́ bá mutí àtàkàfẹ́ halalu dam ẹ̀jẹ̀ rẹ̀ dẹ̀tọ̀ bọ́ bá parọ́ àtàkàfẹ́ sọtẹ́pẹ́ yẹn náà fẹ́ dúró kò ní kú sùn ní àkàlà yìí tòdí nítorí jẹ́ pé gbogbo àwọn fẹ́ràkù yẹn àwọn àlàyé ọ̀rọ̀ wọn lórí dáńpé ní al-iman wọ́n ṣàṣìṣe dọ́lù wà dọ́lù dọ́lù wà dọ́lù wọ́n sọnù wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ náà lẹ́bi rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu gbogbo nǹkan tí o ti tó nǹkan wọ́n lẹ́yìn àti kẹfẹ́ rí ìyẹn náà zọ́ọ́yọ̀rọ̀ rẹ̀ náà ó tún wà láwùjọ wa nísìn kí àwọn èèyàn kà fara àwọn èèyàn fitna tó takfir nasallu asalama idan al-iman yazidu bi ta'a iman ni máa ń lékún pẹ̀lú bí àbá ti ń ṣe tọ́lọ́ sọlọ́bi jẹ́ pé ìwọ́n tó fẹ́ kí iman rẹ̀ ó máa lékún kò sí nǹkan tó máa ṣe ni wípé ó máa ṣe ìfẹ́ ọlọ́run bí àbá ti ń ṣe ìfẹ́ ọlọ́run ìgbàgbọ́ èèyàn máa ń ga sí i ìgbàgbọ́ èèyàn máa ń ṣe kí ni o ó máa ń ga tí yàrá ti ń ṣe ìfẹ́ ọlọ́ ntọ́lọ́ nfẹ́ tí yàrá ti ń ṣe ìgbàgbọ́ èèyàn máa ń ga ìgbàgbọ́ èèyàn máa ń ga ìgbàgbọ́ èèyàn máa ń ga ẹni tí ìgbàgbọ́ rẹ̀ bá sì ga tó bá yá ìgbàgbọ́ yẹn máa pé tí ìgbàgbọ́ yẹn bá pé ọlọ́run nífẹ̀ẹ́ nìyẹn tọ́lọ́ bá yìí ti nífẹ̀ẹ́ ẹrú sí kan ọlọ́run ó sọ ní sánmà fún màlẹ́kà ti pè pé ìnì òhèbò fúlàn ọlọ́run ò ní mo ti fẹ́ràn lágbájá ọmọ lágbájá gbogbo ẹ̀yin màláíkà náà ẹ máa fẹ́ràn jẹ̀mọ́ ẹni tí gbogbo màláíkà bá ń fẹ́ràn ṣé èèyàn lè gbógun tì àbí ẹni bá fẹ́ parẹ́ lókun so ìdí nìyẹn tó fi jẹ́ wípé èyí tó fi máa dààmú láyé eré kó o lè jọ́rẹ̀ẹ́ ọlọ́run ni kó o máa sá eré kó o jẹ́ ni tí gbàgbọ́ rẹ̀ ó pé níwájú ọlọ́run kò ní kéèyàn máa sá tó o bá ti pé nígbàgbọ́ ọlọ́run ni gbogbo màláíkà máa fẹ́ràn rẹ̀ wàjáàlẹ̀ lẹ́hùn kọ́bùl fìlàp ọlọ́run ó wàá ẹlẹ́ni tí gbogbo ayé ó tẹ̀wọ́ gbà lórílẹ̀ kódà kẹ́ ẹ mọ̀ rírí ẹ ní rẹ́ nìkan kó sọ àìdá nípa rẹ̀ bá ń sọ àìdá nípa rẹ̀ gbogbo fi lè sọ àìdá nípa yẹn ní ìgbàgbọ́ yẹn ti kọ pé kó jìnà sí àlàyé so ẹ̀dẹ̀ wo àfààyàn o ìmọ̀ kírun o ó ti lọ mọ́kà o aláàjì ni o ṣùgbọ́n jìbìtì ọwọ́ ẹ̀ ó lágbára ìgbàgbọ́ ló ti pè náà ìgbàgbọ́ ló ti pè láà tẹ bá rí alájà yẹn ìwà ìfáàt kò lè má kírun kò lè má lọ gbá kò lè má gbàwẹ̀ kò lè má ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èpè ní máa gbogbo èèyàn kò tí ìgbàgbọ́ yẹn ò tí ì pè lára ẹ̀ náà ìgbàgbọ́ yẹn ó ti kọ̀ fún kò ní lè jó ṣe gbogbo àwọn nǹkan yẹn ọlọ́ni wa antum al-a'lawna ẹ̀yin lẹ́ẹ̀ máa ní ìgbéga àgbéga ọmọ àjẹ ti yín nǹkan tó mi ní ẹ bá nígbàgbọ́ tó tọ́ nínú ọlọ́ al-iman kamalul iman ìgbàgbọ́ tó kún tó kójú òṣùwọ̀n èèyàn lè fi bọ́lọ̀ lò subhanahu wa ta'ala ṣùgbọ́n kí ẹnìkan kó gbà ọlọ́run gbọ́ ṣùgbọ́n àwa rà àwọn ìwà kùdìẹ̀kùdìẹ lára rẹ̀ ní òsó di kèfèrí ṣùgbọ́n táwọn sọ ni pé ìgbàgbọ́ rẹ̀ yẹn kò tí ì ṣe kí ni o kò ṣe pé yẹ̀sídù bí tọ́ a ìgbàgbọ́ ó máa ń lékún pẹ̀lú títẹ̀ láṣẹ ọlọ́run bí yàrá bá ṣe láṣẹ ọlọ́run sí ìgbàgbọ́ yìí ó ṣe máa lékún sí àwọn tí wọ́n ṣáájú nínú àwọn àfa dáadáa ọlọ́run bá kó bá kẹ́ ògbó wọn. wọ́n di ẹni ìsúnmọ́ ọlọ́run látara ìtẹ̀láṣẹ ọlọ́run wọ́n di ẹni tọ́lọ́run bá súnmọ́ àwọn náà di ẹni tó súnmọ́ ọlọ́run pẹ̀lú tán tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run lójú ẹsẹ̀ ọlọ́run ṣe nǹkan yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ìyapa àṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ ni wọ́n fi ń gba owó ni wọ́n fi ń ṣe ayọ̀ wọ́n sì mọ ju ara wọn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run so bọ́n bá ń ta àwọn èèyàn jẹ tí wọ́n lè tọ́lẹ̀ jẹ èdè ní tó fi jẹ́ pé èyí tí máa ń jẹ́ kígbàgbọ́ èèyàn ó pé òun náà ni ìtẹ̀láṣẹ ọlọ́run wọ̀nyẹn kò so bèlmáṣíà ìgbàgbọ́ ó sì máa ń dín kù pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ kígbàgbọ́ èèyàn ó dín kù anabi sallallahu alayhi wa sallam ṣe àwọn ẹni tí bá ń dínkù dínkù dínkù dínkù dínkù dábàáyá ò lè tán àìwò tó tún wà bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi ni tí ọmọnìyàn bá ṣe ẹ̀ṣẹ̀ wọn ó kàn nǹkan dúdú kan wọn ó kàn sínú gbáàyà ẹnìyẹn sínú ọkàn rẹ̀ wọn ó kàn síbẹ̀ tó bá tọrọ àforíjì lójú ẹ̀ṣẹ̀ pé ah, ẹ̀ṣẹ̀ tí mo ṣe Ọlọ́run foríjì mi mi ṣe máa wò ọlọ́run nìkan wọn lọ pa nǹkan yẹn rẹ kúrò lẹ́mìí tòmátì ò bá tọrọ àforíjì kìíní yìí wà ń bẹ̀ tó bá tún ṣẹ̀ṣẹ̀ míì wọ́n tún lọ dọ́t dúdú yẹn wọ́n tún kà síbẹ̀ tí o tún tọrọ àforíjì tó bá tọrọ àforíjì wọ́n nù kúrò ń bẹ̀ tí o bá tọrọ àforíjì yóò tún wà ń bẹ̀ Ànábì ni yóò wá máa ṣe bẹ́ẹ̀ lọ títí títí bíláàkì dúdú yóò wá gba gbogbo ọkàn rẹ̀ Ànábì wa ni kálá bàrọ́nà alákòlóbìnrin máa kàn ní láti wọ ẹ̀mí yẹn ó wà àrọ́ inú ẹ̀mí yẹn ó wà dípa torí pé ìmọ́lẹ̀ ò ní lè ráàyè wọ ẹ̀mí ò mọ́ bí ń gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ò ní ṣe láǹfààní yọkàn máa yín mu ni kò ní ráàyè penetrate wọ ìgbà àyà torí pé ẹ̀ṣẹ̀ ó ti di ìgbà àyà lẹ́ẹ̀fìrí tó bá má dà lọ́wọ́ ó lè ṣàyàn ládàá lẹ́ẹ̀fìrí ẹlòmíì ọkọ̀ ọmọ tíráfù lóru wọn lọ kó gbèsè ojú ọ̀nà tọkàn yẹn bá ti gun igi báyìí yóò ní accident ẹ̀jẹ̀ ó bọ àwọn èèyàn báyìí àwọn yóò sùn máa kọ́ bá po wọn máa yọ wọn subhanallah ẹ̀rí pé ọkàn yẹn ti di nítorí pé nítorí ṣẹlẹ̀ yẹn téèyàn bá rí gan téèyàn bá gbọ́ òòrì gan bó bá gbọ́ ẹ̀rọ bá rí bá ah, sáwọn èèyàn kú bẹ́ẹ̀ àwọn yìí gan ni wọ́n kọ̀ sí tábà tó kọ̀ sí tán ó tọ̀lọ̀ máa kọ́ bá po àwọn tó ti kú yẹn láti lọ yọ ẹ̀rí pé irú àwọn ọkà báyẹn ó ṣùgbọ́n ìjọ kan kọ́ ló ń bẹ̀rẹ̀ ọfà gbólé ni ó mutí lọ́la wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kò tọrọ àforíjì kò fi nǹkan yẹn lẹ̀ ọkàn yóò padà di tọkàn yẹn bá ti di fi kòlóore mọ́rọ́dù fàzádà òmùlọ́wù mọ́rọ́dù wàlàhùn àdáàbùn àlìm bìmà kánú yẹkẹrẹhù ló fi jẹ́ pé lóòótọ́ àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ ó máa ń dín ìgbàgbọ́ kù ṣùgbọ́n tó o bá tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ wọn tó bá pẹ́ gbogbo gbàgbọ́ yẹn kó kúrò bẹ̀ kò ní síbẹ̀ mọ́ títí tó fi lọ kó bá kalimatu la ilaha illallah sọ̀rọ̀ yìí tó fi jẹ́ pé àlàyé tó ń ṣe fún wa nípa ti ń jẹ́ ìgbàgbọ́ kì í ṣe nǹkan ẹyọ kan ló jẹ́ gbàgbọ́ ẹni tó pọ̀ ló parapọ̀ láàbì lè sọ pé ẹni yìí ò ní ìgbàgbọ́ ọ̀kan nìrún jẹ́ ń bẹ̀ kì pé ìrùn nìkan ló kó ó ń kírun olú jìbìtì bẹ́ẹ̀ nìkan bára lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọgbà lẹ̀ tiẹ̀ má tiẹ̀ ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lọ Mọ́kà ìyẹn tó mọ̀ pé ìmọ̀nì rẹ̀ yẹn kò pé ó dínkù tó bá àwọn ìṣẹ̀ tó ń ṣẹ̀ yẹn yóò máa dín ìgbàgbọ́ yẹn kù yóò máa dínkù yóò máa dínkù tó ló fi jẹ́ pé àlàyé tí wọ́n ṣe lónìí kàtà ń pè ní ìmọ̀nì yìí ohun gan ló ṣe pàtàkì tí gbogbo èèyàn bá gbọ́ yé bẹ́ẹ̀ à gbọ́ pé ẹni yẹn ń kírun ó tún wù àbúrúkú àní gbogbo ni aláàjì níbẹ̀ ṣe rí yẹn o ṣùgbọ́n ìsọwọ́ ṣe àgbèrè rẹ̀ ajá gan ọ̀nyájú kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé a gbọ́ ìtumọ̀ ìgbàgbọ́ a gbọ́ yé ní ààbọ̀ a gbọ́ yé kí ni o ní ààbọ̀ òun ló fa ògbó oríṣiríṣi mọ́tà bá gbọ́ yé lódidi ní ti ń jẹ́ gbàgbọ́ àwọn nǹkan tó sarajọ tó papọ̀ tó ń jẹ́ gbàgbọ́ anabi sallallahu alaihi wasallam anabi ní tá a bá pin gbogbo nǹkan yẹn ó lé ní sixty tó parapọ̀ tó ń jẹ́ o tó ń jẹ́ gbàgbọ́ àìfi ṣàlàyé ẹ̀ fún wa nínú ẹ̀ kéèyàn máa lọ lọ́nà lásán kó orí tó lè kó jàǹbá fọ́mọlà kejì kó mú kúrò ìgbà ìgò yìí tẹ́lómi bá ń bọ̀ lálẹ́ wọn ò ní mọ̀ pé ìgò yìí wà bẹ̀ wọ́n lè tẹ̀ mọ́lẹ̀ kó wá lọ kéèyàn lọ mú kéèyàn ó lọ nínú fìtínà èyí tó wà láwùjọ lẹ́nu òun náà ni wípé àgbọ́yé wa lórí táǹpè nígbàgbọ́ àgbọ́yé tó tó kù díẹ̀ ààrẹ ni tí ó máa kírun tí ó máa gba àwẹ̀ ṣùgbọ́n wà rẹ̀ ò ní dá irú ẹni yẹn kò gbàgbọ́yé táǹpè nígbàgbọ́ yìí gbogbo ìtàn pè nígbàgbọ́ kò mọ lórí bóun kírun ẹnìkan ó dé kírun yẹn yẹ kírun yẹn ó lapa lérí ìwà rẹ lórí ìbágbépọ̀ rẹ pẹ̀lú ẹ̀dá òun làwọn afáàfi ṣàlàyé pé ìtàn pè nígbàgbọ́ bẹ́ẹ̀ bá Nábì sallallahu alaihi wasallam tó sọ ó fẹ́ ìpín rẹ̀ ó lé ní sixty àwọn nǹkan bá ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni tó bá wàá parapọ̀ lára èèyàn làá tó lè pèèyàn ní onígbàgbọ́ tó pé anabi sallallahu alayhi wa sallam anabi ni la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi anabi ni ẹ̀ tí ì lè do nígbà kú òdodo tó pé ó dìgbà tó o bá ń fẹ́ fún ọmọ làkejì tí wọn náà fẹ́ fún ara rẹ máa fẹ́ fún ọmọ làkejì náà ẹlòmíín bẹ àǹfààní kan bẹ ọyẹ kó tọ́ sọmọ làkejì yóò sì blọọkì ẹ bọ́ bá já àǹfààní yẹn tọ́ sọmọ làkejì yóò dí tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n yóò blọọkì kan yóò lẹ̀ yá làjí lọ irú ẹni báyẹn ìmọ̀nì rẹ̀ gbàgbọ́ rẹ̀ pé tó a gbọ́dọ̀ gbàgbọ́ yé ìgbàgbọ́ pẹ̀lú ìtumọ̀ tó fẹ̀ òun èèyàn gbọ́dọ̀ fi wò ó kábàlẹ̀ jẹ́ ẹni tí ìgbàgbọ́ wa yóò pè é nígbàgbọ́ sí wá rí ìgbàgbọ́ tó bá ń dínkù òun náà ní dọ́àfùlì ìmọ̀nì ìgbàgbọ́ tó péye ọlọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ ṣùgbọ́n gbàgbọ́ tí ààyè ń bẹ fún èèyàn ò lè gbé èèyàn ò lè gbé èèyàn tó wájú ọlọ́run èyàn lè gbóyìn òdiwájú ní o níwájú ọlọ́run òun ni máa ń fà á tó jẹ́ péjọ́ gbéra rẹ̀ kíámà ẹlòmíì kọ́lọ́hún tiẹ̀ tó wò ojú àánú wò náà yóò kọ́kọ́ lọ jìyà náà torí pé ìgbàgbọ́ tó mẹ́ẹ̀ òun ló gbé déwájú ọlọ́run tó làbá àfi sọ wípé dọ́àkùn ìmọ̀ kí náà ń pè ní ìgbàgbọ́ tó mẹ́ẹ̀ alasbab kí làwọn nǹkan tó máa ń fà á tí gbàgbọ́ èèyàn tó fi máa ń mẹ́ẹ̀ tó fi máa ń dínkù tó fi máa ń di ọ̀lẹ alimadọ́hìn kí ni nǹkan tí wọ́n náà ó rí lára rẹ tí wọ́n náà ó fi mọ̀ pé ah ìgbàgbọ́ yìí ti ó ti ń dágbére o ẹ́ ó ti ó ti ó ti ń di charge mọ̀sọ́ọ̀yìn rẹ̀ àwọn kẹtẹ́ yẹn náà ó rí tí wọ́n náà ó fi mọ̀ tó afáfẹ́ ṣàlàyé rẹ̀ fún wa nínú tíra bákan náà bẹ́yàn bá wá rí náà wípé ọ̀dàbẹ̀ gbígbàgbọ́ òun ti yòrò alẹ́rìnláàj kí ni ọ̀nà àbáyọ solution láti lè jẹ́ kí gbàgbọ́ èèyàn kó tó tuntun yọ kó tó dàgbà sókè so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni a gbé yẹ̀wò nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àfẹ́mọ̀ ṣe tẹ̀ láti òní lọ abẹ́lẹ́ wọn bá mi tó bẹ̀rẹ̀ kí ọlọ́run kó fún wa ní ìgbàláyè tí a bá wá gbọ́ náà ọlọ́run jẹ́ ní ìpadà dánú ìgbésí ayé wa. لا bí yá sì lè fi ojú rẹ القيامة وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما اللهم يا ميسر الأمور يسر لنا أمورنا كلها ولا تشرك بنا عدوا ولا حاسدا يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء كل وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك